Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow, I cannot um, thank you enough for what you have been doing. It means a lot to us. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. All. Bye. Kó máa ní Ọlọ́run o, kó máa wọṣọ funfun, kó wọṣọ funfun, ṣùgbọ́n kí ọkàn dọ̀tí. Tọkàn bá dọ̀tí, we just pray for fun you will just fast for fun kò sí bó ṣe máa dáhùn láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ prayer tí mo sọ fún ọlọ́run lọ́hùn ó ní nǹkan tí mo béèrè lọ́wọ́ ọlọ́run mi ò mọ bọ́lọ́run ṣe ń ṣe if you see how that that thing start pouring in coming in ó wá jẹ́ kí n mọ̀ pé yes ọlọ́run rí nǹkan kan tó fẹ́ mú lára mi ọlọ́run rí nǹkan kan tó fẹ́ gbà you you too can do more than what i'm doing Hmm. ẹ̀yin kan ẹni ọkàn yín pure gan tún ju tèmi lọ ohun tèmi kàn mọ̀ ní pé tí Jésù bá délé ni ká ní gbogbo Nàìjíríà ìkálẹ̀ nìkan ló fẹ́ mu mo fi Kristi múra mo fi Kristi mo fi búra ó máa mú mi before bàbá kú mú yìí èmi ló máa kọ́ mú bẹ́ẹ̀ ṣe bàbá kú mi tẹ́ náà jẹ́ kí ni before any general overseer Nigeria èmi ló máa kọ́ mú Jésù àmú mi before bàbá Adébóyè mo fi Kristi tí mo sì mo fi búra kẹ́ ẹ lè mọ bí ọkàn mi ṣe rí mi ì tí ì rí pásítọ̀ náà ká ní jésù délé ni màá ṣáájú gbogbo wọn before anybody ká wá lẹ́nìkan jésù fẹ́ mú nàìjíríà èmi ló máa mú because mo mo mo ti rí ọkàn mi mo ti yẹ iṣẹ́ ọwọ́ mi wò yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò wá yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò látẹ̀yìn ni o kò kí ṣe ń sìn yìí o ẹ̀yin kan ngbà tẹ́ bá ngbà àwọn èèyàn jẹ́ tẹ́ pa àwọn èèyàn tẹ́ ti báyé wọn jẹ́ tẹ́ ti báṣẹ́ wọn jẹ́ tẹ́ ti tọ́ba yé wọn tẹ́ ti wò pé yes tẹ́sù yẹn ti gbénu yín ìgbà ilẹ̀ máa gba Jésù no it doesn't work that way Ọlọ́run lè darí ẹ̀ṣẹ̀ jì ẹ́ but don't just say pé o máa supersede àwọn tó ń ṣe mímọ́ níwájú ẹ̀ no you can't supersede them Adépọ̀jọ̀ yẹmi ó ní ìwà àṣà oh you can't o lè ṣáájú mi mo fi ọlọ́run mi tí mò ń sì búra mo fi ọlọ́run mi búra o lè ṣáájú mi ní o lè ṣáájú mi ọlọ́run á wá wo gbogbo á máa wo gbogbo nǹkan tó ń ṣe láti ẹ̀yìn láti ìgbà ìwé ẹ̀ ẹ mọ̀ pé bí wọ́n ṣe máa ń ṣe bọ́ ṣe máa ń máàkì nǹkan ó dàbí pé kò fẹ́ gba excellence o fẹ́ gba excellence you want to o fẹ́ gba excellence a máa wò ẹ́ pé láti bàbá ẹ̀ kí ló ṣe kí ló ṣe a máa máàkẹ̀ a máa máàkẹ̀ a máa máàkẹ̀ a máa máàkẹ̀ ẹ ẹ lè sọ pé ẹni tí ẹ̀jẹ̀ èèyàn wà ní ọwọ́ ẹ̀ ẹ ẹ lè sọ pé wọ́n ẹni bẹ́ẹ̀ tó ti ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn ẹ wọ́n máa àdúgbò mi tó gbé ọmọ tó ń gé orí kiri òkú tó yẹ kó kú kó lọ sinmi lọ́rùn orí mẹ́jọ mẹ́fà náà bá lórí ẹnìkan ó dẹ̀ ń ṣe ó ti ń ṣe for long ṣé ẹni tó ń gé orí èèyàn yẹn ẹ fẹ́ sọ fún mi pé ó máa rí ọ̀run wọ̀ ju ẹni tí ò gé orí èèyàn rárá tí ò ṣe bí ẹ máa ní ó máa rí òòrùn kò lè rọrùn kò lè rọrùn wọ̀ ṣe iṣẹ́ burúkú nìyẹn ẹni tí ò ṣebi tọwọ́ ẹ̀ clean ẹ̀yin ò gbọ́ ni ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tó kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀ tàn ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ò dẹ̀ búra ẹ̀tàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ ta ni oló máa rí ìbùkún gbà lọ́wọ́ ọlọ́run ó máa rí ìbùkún tó bá ti tó òbúra ẹ̀tàn tó ní ọwọ́ mímọ́ tó ní àyà funfun tí ọkàn ẹ̀ clean pure as snow òun ló ń jẹ́ gbígbà àdúrà tó o bá ń ṣe bí tó o bá ń ba nǹkan jẹ́ tó ń ba nǹkan èèyàn jẹ́ tó ń tọ́ bọ̀ tó ń ṣe yánmayànmá tí inú ẹ̀ ò mọ́ tó kàn dé sta tó wá ń ṣe bí áńgẹ́lì nígbà téèyàn ń wa ìpèlè rẹ̀ lórí ni. If you want your prayer to be answered, you have to be pure ọkàn ẹ̀ láti mọ́ ọkàn ẹ̀ láti mọ́ sí ọmọlàkejì ẹ̀ ọkàn ọkàn see I'm not joking tó bá wà lórí social media tó bá sì ń lọ máa bá wọn kọ tó ń lọ bá wọn bú àwọn èèyàn kiri regardless of any gẹ bíbá ni mo wà group kan sí gbogbo kinní yẹn i'm telling you tẹ bá rí nǹkan tí mo rí ó le gan èmi ò ní bọ́ síta máa sọ nǹkan tọ́lọ́run sọ fún because ọlọ́run ò sọ fún mi pé kí n sọ fún yín tó bá sọ fún mi pé kí n sọ fún yín i will tell you see ìwọ tó bá jẹ́ wòlíì wòlíì ayé eh, sí kò bókò tí ọlọ́run ń wá ìpè àwọn tó ń pera wọn ní pásọ̀ wòlíì yẹn sìn ẹ̀yin èyí ò lè mọ̀ ni. you understand ẹ ẹ lè mọ̀ ni. Olúwayẹmísí Àjàyí wọ́n ní God doesn't work that way if you are a killer and repent God will welcome that person ẹ má ṣì mí gbọ́ ẹ jọ nítorí ọlọ́run èèyàn you are a killer and you repent and you want to do you want to compare a killer with somebody that has never killed ẹni tí ò pààyàn kankan tí ò ṣe birí láyé ẹ̀ do you want to tell me pé nìyẹn máa rí ó máa kọ́kọ́ rí ọlọ́run before ẹni tó ti pààyàn torí pé ó ti tọrọ àforí ó máa tọrọ àforíjì ẹgbọ my sister olúwayẹmísí àjàyí ẹ jẹ́ ká máa sọ pé kinní yìí ò dáa kò dìgbà ẹlòmíà ní nígbà tí n bá pààyàn máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ àmọ́mọ́ dáa kò ní ìdáríjì lọ́dọ̀ ọlọ́run kò sí ìdáríjì ń bẹ if you are a killer you repent kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ́ kí ni bíbẹ́ ṣé kò kọ́ fún wa pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn sí ẹ gbàgbé ẹ if you are a killer àwọn ilé ìtẹ̀wò tó ṣe tó tó tó tíntìntín twenty five thousand ni so beautiful ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ni o kò gbọ́dọ̀ ṣe panṣágà ó fún wa ní òfin pa àgbọ́dọ̀ ṣe é ó ní ẹlẹ bẹ́ẹ̀ ni ó ní ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ṣé ó wá yẹ kéèyàn wá pààyàn kó wá dìgbà yẹn náà nígbà tó bá ó ti pẹ́ ni ẹ̀sán àṣẹ ọlọ́run dáríjì mi ó tọrọ ìdá àforíjì ó tún di lọ́la tún pẹ́ lómi ọlọ́run dáríjì mi no you must not do it kò dáa rárá it is something you must not do tó bá ti ń ṣe tó bá rìn lọ́nà tó mọ́ àdúrà ti dandan kó gbà àwọn ilé twenty five thousand kó mú lọ bẹ̀rù ẹ̀rí bóyá tàwọn sisi yẹn ni tàwọn sisi yẹn ni kíní ni um, Saudi ni tàwọn sisi yẹn ni twenty five thousand mo sọ fún yín àwa ta ó ṣe ìzínbí o ẹ yẹ kí n ṣe ní twenty five thousand ní seven five ló láàsì eléyìí twenty five thousand twenty five thousand eléyìí seven five ó bá tún di lọ́la màá tún fi ọjà mìíràn àti náwọn ọjà àti náwọn àwọn léèsì ńláńlá yẹn àwọn léèsì yẹn wọ́n máa ìrọ̀lẹ́ yìí á máa gbà wọ́n àwọn léèsì mo fi léèsì kan wọ̀nyí lánàá tí mo sọ ẹni ọlá ẹjọ́ bá mi já ọjà yẹn àwọn màmá tán fẹ́ tèèyàn mẹ́wàá bì bá mi fún wọn tèèyàn mẹ́wàá yẹn sẹ́ẹ̀ bá mi gbé ṣé kàn bá yín gé àbẹ́ máa lọ gé ńlẹ̀ ẹ́ kàn bá yín gé kó yìí sí okay ó yẹ bá mi gbé aṣọ yẹn wá bá mi gbé bá mi gbé bọ́ǹdù kan wá kí n fi wọn aṣọ yẹn bá wọn máa gba àtẹ̀yàn mẹ́wàá fún mi ní bọ́ǹdù òkè òun náà ló wá béèrè lọ́rùn ẹ̀tẹ̀yàn mẹ́wàá náà fẹ́ gbàjọ fún mi ní gbé kan wá kí n fi sáré fún wọn kọ́sọ́mà òní ele twenty twenty five thousand ẹ seven five oní seven five lélẹ̀ seven five lélẹ̀ seven five lélẹ̀ seven thousand five hundred mo sọ fún yín òyìnbó kan náà ló ṣe wọ́n bọ̀ ó ṣe ló ní kinní lọ́tún ló sì ṣóye yín ó ṣe lọ́tún ló sì elé twenty five lélẹ̀ ó yá bá mi mú jáde twenty five ṣẹ́rí lèsì yìí sìn ẹ̀yin tí mo sọ fún òní white lèsì yẹn ti dé òní ẹni pé mo pòsì ẹ̀ lánàá tèèyàn mẹ́wàá ló máa fún un ṣẹ́tìrì forty thousand ni forty thousand lélẹ̀ forty thousand ní léèsì ọ̀pá márùn forty thousand forty thousand ṣẹ́tìrì forty thousand tẹ́ bá fẹ́ ó ti dé white yẹn white yẹn ó pure gidi gan ni o forty thousand ẹ̀dẹ̀ rí stone ń bẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n tún fi wọ̀nyí dáadáa kẹrin forty thousand ni ẹ sẹ́ bá mi dá ti wú màá lò bá mi fún èèyàn mẹ́wàá forty thousand shop mi wà number one forty old Abẹ́òkúta motor road old Ìpájà road agbọ́tikúyọ̀ bus stop Agége old Ìpájà road agbọ́tikúyọ̀ bus stop Agége uh, anywhere tẹ bá ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ anywhere àwọn Abẹ́òkúta anywhere ẹ ṣáà dé Agége tẹ bá ti dé Agége ẹ sọ fún pẹ́ lọ sí agbọ́tikúyọ̀ when you get to agbọ́tikúyọ̀ bus stop lágége yẹn ẹ máa rí ẹ béèrè pé ilé epo ap lẹ fẹ́ lọ ní agbọ́tikúyọ̀ ilé epo ap tó wà ní agbọ́tikúyọ̀ gangan ni kẹ́ máa tẹnu mọ́ tẹ́ bá ti dé ilé epo ap yẹn ẹ ṣàwò wájú báyìí ẹ ti rí ṣọ́ọ̀bù yẹn fásitọ̀ gíláàsì la fi ṣe gbogbo ẹ̀ gíláàsì wà lára ta tẹ́ bá ń wò ta ẹlòmíì máa ní mo fẹ́ wá jíńjà mò ń wò ta ẹ máa wá bi jíńjà kì no ẹ máa wọ ṣọ́ọ̀bù kẹ́ tó rí wa ẹlòmíì máa lóun wájú ẹ̀rì ibi tán tójú ẹ̀sẹ̀ ẹ̀ ní rí ẹ̀ lè ra aṣọ ń ta kẹ̀kẹ́ ọmọ nìkan lẹ́ máa rí àwọn mọ́tò ọmọ so ẹ kàn rí tó bá ti rí ṣọ́ọ̀bù yẹn ti rí fásitọ̀ ẹ wọlé gíláàsì wà ń bẹ̀ ṣọ́ọ̀bù mi ò ní ṣì ẹ nídìí kẹ́ ẹ pè wá tẹ́ bá sọ ilé epo yẹn ilé epo AP AP filling station ni opposite AP filling station agbọ́tukuyọ bus stop Agege fásitọ̀ variety store òní ṣọ́ọ̀bù mi if you want number I want the numbers to call I will give you all the numbers to call my number is zero seven zero sixty forty thirty six zero zero my own number is zero seven zero sixty forty thirty six zero zero my other number is zero nine one two three zero nine zero nine three seven zero nine one two three zero nine zero nine three seven you can send me message or you can call my my staff I have staff tẹ́ lè pè I have other numbers tẹ́ lè pè if you can call other numbers it will be very very good for you you will call my manager I have manager Leye his name is Leye let me call his number for you I will call his number you can write his number down you can write Eniola's numbers down you can write Taiwo's numbers down you can write Islamia numbers down àpò tẹ́ ma nọ́mbà wa pọ̀ ń bẹ̀ tẹ́ bá pè mí tí n bá gbé kọ̀ any of my staff they will pick call and they will answer you àwọn ọmọ yẹn i have trained them how to talk to customers ẹ̀yin tẹ́ ẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ wọ́n náà ẹ mọ̀ pé àwọn ọmọ mi they are so wọ́n wọ́n wà friendly mo wá nọ́mbà wọn fún yín ni o wọ́n wà friendly wọn ò dẹ̀ kí ń kanra mọ́ customer wọ́n máa bá yín sọ̀rọ̀ dáadáa àwọn staff mi you can you know them ẹ̀yin kọ̀ọ̀kan ẹ mọ̀ wọ́n ẹ jẹ́ kí n fún wọn ní nọ́mbà yín ẹ̀yin ọmọ ìbọn lè ṣe ṣe bẹ́ẹ̀ lè ṣàánú mi jẹ́ fún yín níbo ni kí ni nọ́mbà tí mo kọjọ yẹn wà give me the order ẹ fún mi ní order phone mi mo ti ń lọ kí n lè sáré ṣe kí n lè dáhùn customers lóhùn ẹ jọ̀ọ́ ṣẹ́yìn tí mọ́jà yín pé ṣé bàdámẹ́ náà ti dáhùn. Thank you. ṣé ṣé wọn eight three normal mọ ẹ ṣá ẹ má wọrí ẹni ẹ má sọ̀rọ̀ owó ẹni tí tẹ bá ṣàtìmú ẹ ṣe nǹkan tẹ yóò ti yẹ yín bá ẹ sọyìn ẹ má wọrí àdúrà wa gbà á jọta màdámù yẹn kọ the same thing náà méjèèjì náà ọjà yín yàtọ̀ ẹ kò sí wàhálà ẹ má wọrí a ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi fẹ́ kọ́ra wa máa rí àǹtí ẹ má bínú mo ti fẹ́ ṣe tán ẹ jẹ́ sáré pé nọ́mbà yìí jacquard ṣẹlẹ̀ ó wà ó wà mo ń bọ̀ so ẹ lè pè lẹ́yà you can call lẹ́yà on zero eight zero three one five nine seven six one seven ẹ bá mi tọ́jú àǹtí èyí ṣá o ẹ tọ́jú ẹ ẹ get snacks àbámọ̀ràn lè fẹ́ ọlọ́run bọ́bọ́ kan ṣe àwọn àṣe ilé ẹ̀mọ́ pé fáìn gan each time báyìí tí bá ti máa ń wò yìí ẹ èmi ò jẹ yẹn ṣé èmi wá fáìn tó yìí à èmi lójú tí ò fáìn. so uh, nọ́mbà manager mi lẹ́yẹ ẹ lè reach lẹ́yẹ on zero eight one three one zero five zero one five seven zero eight one three one zero five zero one lẹ́yẹ zero eight zero lẹ́yẹ again tún pé zero eight zero three one five nine seven six one seven zero eight zero three one five nine seven six one seven you can reach Eniola on zero eight one three one zero five zero one five seven zero eight one three one zero five zero one five seven you can reach Taiwo on zero eight zero two two three one zero five five five seven zero nine zero two two three one zero five five seven you can reach islamia on zero eight one five zero five zero six six nine four nine two islamia on zero eight one five zero six six nine four nine two fatima is fatima is going back to school okay ra ginger fifteen okay ẹ bá mi kó ginger eh, fifteen cartons fún wa brother tó bá possible ǹjọ́ saturday bẹ́ẹ̀ tí má lè rí fifteen mi fún yín á lè jẹ́ thirty cartons ọjà yẹn mo ṣe wàhálà yẹn ti pọ̀ jù hmm. ẹ̀yin náà ẹ ṣáà ẹ ṣáà ẹ máa rí ibi tá a máa ń kọjá sí kò sọ́jà yẹn ni ah kò sọ́jà ni it's not me hmm. ẹ ṣe ṣé kí ni ọtí máa kó síta ẹ pẹ̀lẹ́ má bínú èèyàn mi ní wáyìntì ẹ if you want ginger ginger is sixteen thousand five hundred ẹ̀yin tẹ rẹ́gísítà fún which one of the men's clothes eléyìí tí mo wọ̀ iná náà fẹ́ eléyìí náà náà fẹ́ eléyìí náà fẹ́ má bá yẹn ọ̀dẹ̀ ní tẹ́ bá fẹ́ léyìí kò ń ṣáájẹ́ kan tó wọ̀n ẹ láìka ọ̀run mi kò wọ̀n eléyìí wọ̀n má bá yẹn gẹ̀tẹ̀ bóyá I don't know bóyá twenty five or so I don't even remember kò ń ṣáṣọ kan ṣá tó wọ̀n aṣọ ó wà but mi mi rántí gbà tí mo tà ráì pété ẹ̀yin èèyàn tí mo ti bíbáyìí náà mo ṣáà ti polówó ẹ̀ ti gbàgbé ni ó bá aṣọ mi náà bí mo ti polówó ẹ̀ ojú òní ti yìn thank you very much i love you ẹ bá mi share ẹ bá mi like tó bá di lọ́la topic tá a bá tún fẹ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ mi lọ́la tó bá di ọ̀la yẹn bóyá ọjà mi ti bá máa kó wa jẹ́ kó di lọ́la àti ní àwọn ọjà kọ̀ọ̀kan tó ti wà ńlẹ̀ tí máa fi wọ̀nyí lọ́la ẹ ṣeun gan thank you very much i love you i love you i love you èyí tó jẹ́ pé ẹ máa ń sọ̀rọ̀ ẹ fẹ́ máa tajà you can use your platform to be selling ó ẹ nídìí kẹ kẹ kẹ máa kéèyàn wà lórí okùn wà lórí social media you are just sit, sitting down i'm not joking o ò lè jókòó kó wà lórí social media kó má pòwó o sọ̀rọ̀ ọlọ́run ti fún ẹ lérò you have good platform use your platform to make money use ọ̀nì àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í san níjẹ èyí tẹ́ wọ́n máa fi eh, platform yín kì í wọ́n máa fi ṣe fídíò ẹlòmíà kan gojú ẹlòmíì sí ẹ máa fi dá wàhálà lẹ máa búyàn ẹ máa ṣe kò lè work ẹ jọ ìjọba ọ̀run kù sí dẹ́ẹ̀dẹ́ ẹ jọ ẹ jọ ojú òní tìyìn i love everybody i love you all o i love you ẹ̀yin tẹ́ bá fẹ́ràn mi ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ràn mi ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ràn mi so i will be here àbí yẹ màá máa wá màá máa sọ tèmi àmà máa lara lọ́yẹ̀ but if I say anything yẹ ẹ jọ yín yẹn má bàa mi twist nǹkan tí n bá sọ màá máa tẹnumọ́ fún yẹn má twist ọ̀rọ̀ mi I'm just here to to to to enlighten to mo fẹ́ kí gbogbo wa kájọ kájọ kájọ wà sí free nǹkan tí mo wá ṣe nìyẹn you want to register for ginger tẹ bá ti register for ginger ẹ má sọ fún mi pé ẹ fẹ́ sáré gba ọjà yín kíákíá at least we give me two weeks ginger ò sí lẹ́ǹsì tó a máa fi di next week ó yẹ kí gbogbo pressure yẹn ti lọlẹ̀ àwọn tó tí wọ́n register bíi kíní yẹn àwọn kan wà wájú ìjẹ́ pọ̀ pọ̀ tí mo fẹ́ dá lò and you want to register for ginger mo fi àkókò ìsọfún yín tó bá rí pé o fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni àwọn míì mo ti ráwọn ẹlòmíì tó jẹ́ speaker tó ń wà ní orí social media tó ti ń sọ̀rọ̀ tó ń ta ginger ẹ lọ rẹ́gísà ọ̀ǹda wọn irú èmi sìn if you want to register lọ́ndà èmi o lè register less than number nọ́mbà bá ti bẹ̀ láti nọ́mbà four wọ́n ti máa fún yín láwọn stages oríṣiríṣi tẹ́ máa fi bẹ̀rẹ̀ tẹ́ máa fi bẹ̀rẹ̀ ẹ tẹ́ bá fẹ́ rẹ́gísà ginger ẹ wọ́n ti fún yín stages orúkọ wọ́n ti fún yín iye prices stage tèmi bẹ̀rẹ̀ láti number four tèmi bẹ̀rẹ̀ láti number ẹ láti number four yẹn o lè number lọ sẹ́yìn ni four five six seven ni tèmi tó o bá ti lè ṣe àwọn tèmi ń ṣe yẹn o lè rẹ́gísà lọ́dà mi ìyókù ẹ lọ rẹ́gísà lọ́dọ̀ àwọn tó ń ṣe ń ta ginger so that wọ́n á lè di àwọn náà lè dìde ṣó ti yẹ yín kò kí n ṣe ti jà kò kí n ṣe ti hatred kò kí n ṣe ti i just want everybody to make money kò wá ẹ téèyàn bá ti ń rówó ò ní ráyè ń i just want everybody to make that is my nǹkan tí mò ń sọ fọlọ́ ni tọ́lọ́run dẹ̀ máa gbà i want everybody to make money fi platform where anybody you can register you can sell èèyàn kan tẹ ẹnìkan tẹ kò ní kí everybody má ka tẹ you will sell your ginger ó máa dàbí pure water ni ó máa dàbí pure water ó máa di household name to everybody mama nínú ilé ni ó máa dàbí nǹkan tá a fi fọnú ilé pé ah kíní yìí kò ṣeé má ní ni ginger dàbí oògùn gìrì inú ilé ni so there is no how you will love it gbogbo ẹni tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé ah mama ẹ wo oògùn tí mò ń lò rè tó lẹ́yìn kọ̀ọ̀kan ti fẹ́ pa mí ṣé ẹ̀ ń fògùn mi wọ̀nyí àwọn oògùn tèmi ń lò rèé àwọn oògùn mi rèé so ìwọ náà lè rà bóyá bá lò bí kò yẹ kó ti fẹ́ pa mí wúmà ní nǹkan tó ń jẹ sẹ̀ ní ìní nǹkan kan bì kan ọlọ́run ọlọ́run kíní kan ẹ̀ eh, glowing oil kan náà lè máa tọkọ mi fi para ọṣẹ tí mo fi ń wẹ̀ yìí náà ni mo dẹ̀ ń lo oògùn àwọn oògùn tí mò ń lò rè bóyá tí n bá fi wọ̀nyí bóyá máa fi mí lọ́rùn lẹ̀ wàhálà ti pọ̀ ju kí ló dé ó ní ó ní i use well woman fifty plus ẹ̀yìn èèyàn bá ń bọ̀ láti London bóyá ara London mo bá fẹ́ ṣe mí láàánú o lè rárú ilé èkó fún mi òní sórí nǹkan tí mò ń lò rè tí mò ń ẹ̀wò nǹkan tí mò ń lò rè vitamin D mi gan ti fẹ́ẹ̀ tán ẹ́ ṣe rí eléyìí eléyìí mú mú lọ sí China ó dàbí pé lè ní mò ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wò ṣe rí ó ti fẹ́ tán ojúmọ́ ni mò ń lò ó ní vitamin D vitamin D kò sí ẹ ẹ ẹ ṣọmọ kan ẹ ẹ ẹ kọ ọjà gbáà mo ti rí mo ti mo ti ẹ má jọrí mi ẹ má wọrí ẹ dáhùn lẹjẹ kan máa lọ sí wọn mo dẹ̀ fẹ́ fún wọn ní gift gan ẹ ní sùúrù ẹ jẹ́ fún gift àwọn ọmọ fáwọn eléyìí àwọn tó máa ń rajà tó hàn ṣe ń wá bí ilé wẹ́ẹ̀wù màlélè fifty plus. Where woman fifty plus for you to know nǹkan tí mò ń lò rí ṣẹ́ẹ̀rì ìgbà mo lọ China àjọ mo mi dá ṣẹ́ẹ̀rì ó ti fẹ́ tán ṣẹ́ẹ̀rì well woman fifty plus nǹkan tí mò ń lò rí àwọn nǹkan tí mò ń jẹ nìyẹn mi ò ní kankan ó ní mo jẹ ń gba oko mo ń gba oko sára mo jẹ mu jíńjà ó ní ṣẹ́ẹ̀rì nǹkan tí mò ń lò rí ó ní ṣẹ́ẹ̀rì ṣe rí bó ṣe wà yìí ẹ rí pé eléyìí sìn mo ń lo even prime rose yìí eléyìí gbogbo ẹ everyday mi ò lè ṣe kí n má lò ṣe rí eléyìí ẹ̀mọ̀ kan tó ń ṣe fún it works for skin it works for your nail and it works for your hair ṣe rí ẹ̀yin kankan sáà kíní mi yẹn tiẹ̀ ti ń ṣiṣẹ́ ẹ̀yà ninety nine thousand mo sọ sórí platform lẹ́ẹ̀kan Ẹniọlá owó wọn mo sọ sí ẹ̀ ẹ̀ sáré dá mi ẹ bá mi kí lẹ fẹ́ kí ni kàn fún yín omi mineral àbí kí lẹ fẹ́ ṣe fẹ́ snacks ẹ bá mi dáhùn lóhùn ẹjọ́ ó ní gbogbo ẹyin kankan ẹ rí i pé ẹ rí dàda mi yẹn akọ onídàda sọ ni dàda mi yẹn ti ń pọ̀ èrè kó ti pọ̀ ni kí ló ń ṣe yín oògùn yìí ni mò ń lò oògùn tí mo fi mo fi ṣọ́tọ̀pù ẹnu yín oògùn irun mi tó ti ń gùn ojú mi ti fírẹ́ṣì ẹ bó ṣe wà ọ́ẹ́lì tí mo ṣe pọ̀npọ̀npọ̀n ele NiO ní calcium calcium and magnesium calcium magnesium and zinc wọ́n ṣe pọ̀ nù àwọn nǹkan tèmi ń lò nìyẹn so ìwọ tó bá ń wọ tẹ bá ń gbé ìlú òyìnbó ti London ní o ẹni ti London ẹ lè ra fún mi bẹ́ẹ̀ fún mi máa ṣe kí ni mo tẹ̀ fẹ́ rí èpo ẹja yẹn àti èpo ẹja wọn lára mi máa máa dán wọn ní màá tún máa dán sí i. <laughs> wọ́n ní màá tún máa dán sí i. Ah, kí ló ra kà wá ẹyẹ ìyá bá mi tọ́nú àwọn èèyàn ti fẹ́ ọ ti ń lọ ojú òní ti i love you thank you very much i love you thank you very much love you. ah kí ni ẹ tún ti bojú jẹ ó tún ti bojú yìí jẹ ó dàbọ̀ ẹ rí tí iná yẹn máa ń bojú mi jẹ ní ẹ rí ẹ ẹ lórí láìfù lórí láìfù máa ń bojú jẹ ó máa ṣe ìjọjú mi ṣáà ni bọ <laughs> omega ẹ eh, omega omega ẹ liver ó dáa ẹ bá mi rà yín tẹ́ bá wà lu ìbẹ̀rà fún mi ẹ jò ti ẹ̀rà fún mi kébì náà ẹ jò kí lè wọ́n á fáìn sí ìyá yìí ààfin arúgbó ọlọ́run èèyàn ẹ ṣe òun lọ́ọ̀fù ẹ ṣe nǹkan thank you very much bye bye.